tá a bá kà ní méní méjì á ti tó bẹ́ẹ̀dẹ̀ mélòó tó ti lọ́nà ọdún yìí. ó ti pọ̀ ó á ti tó bóyá bíi six or seven. káṣá sọ pé bíi seven ọdún dẹ̀ ti ń lọ sópin kò bá dẹ̀ fine kó jẹ́ eleven tí wọ́n ló ń lọ yìí tó bá fi wá máa lọ ti next month tó jẹ́ december àwa jẹ́ twelve so ìyẹn á lè jẹ́ bẹ́ẹ̀dẹ̀ kan oṣù kan bẹ́ẹ̀dẹ̀ kan oṣù kan kò mọ́tò kú o wọ́n ti kò mọ. ìyẹn ò tẹ̀ ló kà. àwọn yẹn ò ló ń kà káyà sọ pé bí ojoojúmọ́ ló fi ń lọ sí pati àbí. ọkọ mi lọ́lọ́ ń dá lọ́la mo dẹ̀ gbọ́dọ̀ bá wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ìyàwó lówó ni. ibẹ̀ ni gbọ́dọ̀ bá náwó ẹ̀ ọjọ́ wo gan ló ti wá báwo ṣe bẹ́ẹ̀ di ọmọ àbọ̀jọ́ wo ló ti wá bẹ́ẹ̀ ṣe kó mọ́ ló ti kí ẹ kú ewu ọmọ. bọ́dẹ̀ ṣé ẹ̀ fọmọ yọ mi ni. orí pò ní ronú lónú ìṣọmọ. anyway you are going nowhere.